mùsùlùmí islamic law òfin ẹ̀sìn ló dé lónìí à gbogbo èdè náà ní èdè ọlọ́run ló ní gbogbo ẹ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ibi tá à ń lọ lónìí ẹ̀yin ọmọ ìyá mi ẹ tún bá ń wí ní tẹ́ ẹ kọ́kọ́ wí ó dùn mọ́ mi púpọ̀ ni. àlá ẹ̀yà yìí. inna dina Allahi fil ardi qa'imun. على رغم من أو في مرهي ظالما درى ọ̀nà tá à ń gbé ọ̀rọ̀ bàbá yìí ẹ ọmọ ìyá mi ò ní pé àwọn ọ̀rẹ́ wa tí wọ́n láwọn fẹ́ máa tó àṣírí ànábì tí wọ́n láwọn fẹ́ máa tó àṣírí kùránì tí wọ́n láwọn fẹ́ máa tó àṣírí hadithi ihun tí ẹ lọ gbé kalẹ̀ platform tí ẹ lọ gbé kalẹ̀ yẹn mo ò lè wìstáǹdì èèyàn gidi tọ́rọ̀ yíyé bírú wa bá bọ́ bẹ̀ wọ́n ń já wa dànù ni. àwọn èèyàn gidi tẹ́ ní mímọ̀ tí mọ̀ yé wọ́n ń bọ́ sórí pílátífọ́ọ̀mù yẹn wọ́n ń já wọn dànù lórí pílátífọ́ọ̀mù yẹn tó ti yé yín kí ló dé tẹ́ fi ṣe bẹ́ẹ̀ àwọn ẹni yẹn wọ́n lété torí pé kìí sọgbọ́n nìyẹn ète nìyẹn ọgbọ́n yàtọ̀ sété ẹ gbọ́sẹ́ ọgbọ́n yàtọ̀ sí kíni ọgbọ́n yàtọ̀ sété kìí ṣe ọgbọ́n ni wọ́n ní ète ni wọ́n ní kí wàá ní ó fún wọn láàyè àti lo ète wọn ó yé wọn dáadáa wípé ó yé wọn dáadáa wípé alámúkálá alámúkálá ọ̀pọ̀ nínú ẹni tí ń pèrè láàfáà ńlẹ̀ Yorùbá wọ́n dára wọn mọ̀ wọ́n mọ̀ ó nírú ẹni tó lè wọ pílátífọ́ọ̀mù yẹn tí wọ́n gbà láàyè kọ́ wọlé ẹ dákun ṣerú mi ni màá wọ pílátífọ́ọ̀mù yẹn kùránì àyàwó wọn fẹ́ gbé wá àdìtì wọn fẹ́ gbé àti ìnílẹ̀ ṣàlàyé àwọn ni wọ́n wá ní àǹfààní sí àti gbéni wọlé àbí àti jáni dànù ní pílátífọ́ọ̀mù yẹn ẹni tí ó mọ ti ń ṣe tó bá jẹ́ kó ti mọ̀ pé bí ẹ ṣe ń ṣe nu tó bá tún lọ rí pílátífọ́ọ̀mù kọ̀mọ́ntì ń ṣe ẹ gbọ́sẹ́ ẹni tí ọba mọ̀ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí ara ẹ̀sìn bá ta tó bá fi wọlé bẹ̀ ọlọ́run èémú aláṣìṣe pé ó ṣe àṣìṣe ṣùgbọ́n gbogbo wa yìí ti mọ̀ pé ẹ̀ béèyàn gidi bá wọbẹ̀ àwọn náà mọ̀rú àfáà tí yọ wọbẹ̀ tí wọ́n wẹ̀ ń kọ́ọ̀mù àfáà tí wọ́n rí dọ̀tí àfáà tí wọ́n rí yẹ̀yẹ́ ni wọ́n ń gbà láyè aláwa ti challenge wọn sẹ́ Dr. Ibrahim Salawudeen Alèṣe àfáà mi abuanes Anas wọ́n ní kí wọ́n jẹ́ kí àwọn pàdé lórí neutral platform tó jẹ́ pé àwọn kọ́ ni wọ́n ní àwa náà kọ́ la ní neutral ground èmi náà challenge wọn wọn ò lè fààyè bẹ́ẹ̀ lẹ̀ ṣéwájú ọ̀bọ ni wọ́n ti lọ tàkìtì tí wọ́n wà nífẹ̀yìn bẹ́lẹ̀ ah, ṣé ilé fúlàní ni wọ́n wà kiri irú wàrà yẹn lọ tí wọn ò ní kábùkù bọ̀ ẹ gbọ́sẹ́ adúpẹ́ lọ́dọ̀ Allah o adúpẹ́ lọ́dọ̀ Allah o adúpẹ́ lọ́dọ̀ Allah nígbà tá a ti wá rí i pé ókè àwọn eléyìí yẹ̀yẹ́ ni ẹ kàn fẹ́ máa ṣe yẹ̀yẹ́ wọn yẹn ó wá dàbí ìgbà téèyàn fi omi sí ẹyin adìẹ ké wọnú adìẹ bí yẹ̀yẹ́ wọn ṣe rí lára ànábì nu yẹ̀yẹ́ wọn bó ṣe rí lára Islam ó ní bíi pé erin ń kọjá lọ àgbẹ̀ tó mú ọkọ́ lọ wá ń tàka sí erin ẹ dákun sí wọn máa fọkọ́ pa erin ẹ yẹ̀yẹ́ àti àbùkù tí wọn rò pé àwọn fi ń kẹ kùránì kan Islam ká ànábì yẹn ẹ sallallahu alaihi wasallam ó dàbí ẹni tó lóun fẹ́ pa ẹyẹ tó wá gbẹ́ kòtò lẹ̀ fún tó wá jókòó létí kòtò báyìí wọ́n wá ní kí lóun fẹ́ ó ní òun fẹ́ pa ẹyẹ nì kí lè pa ó ní yóò jènà kòtò yìí nì sẹ́yẹ fẹ́ rìn lórí ilẹ̀ ni wọ́n ní ẹ̀ ń tanra yín ẹ̀yin tẹ́ ń gbẹ́ kòtò lẹ̀ fẹ́ yẹ ẹyẹ ní ànábì kòtò ní gbogbo yẹyẹ tẹ́ ń ṣe yẹn ẹ gbọ́sẹ́ ǹgbà tá a ti wá rí pé ah, àwọn eléyìí wọn ò ní ọ̀rọ̀ kankan tí wọ́n fẹ́ sọ tọ́jẹ̀ níwu wọ́n kàn fẹ́ mọ ọlọ́run fẹ́ lò wọ́n láti ṣoore fáwa tí ọlọ́run ní kí akéwu nítorí ọlọ́run tọ́lọ́run sì ní òye wa láti lè display kéwu wa ẹsẹ̀ lé ní ọlọ́run fẹ́ jẹ́ káwọn ẹlẹ́bọ wọ̀nyí wọ́n jẹ́ oore fáwọn mùsùlùmí tó jẹ́ wípé ọ̀rọ̀ tó yẹ ká sọ fún nípa ẹ̀sìn tá a mọ̀ tá a sọ lọ ọbẹ̀ tá a sọ̀rọ̀ débẹ̀ tá a mọ̀ ṣùgbọ́n tá a sọ̀rọ̀ lọ ọbẹ̀ ìtẹ́ wa ń ṣe ìwà mú wa ká fi máa ṣàlàyé ọ̀rọ̀ fáwọn mùsùlùmí ìwà ń yé wọn pé à ṣé pé báyẹn ni àní bẹ́ẹ̀ ni òdì méjì ọlọ́run fẹ́ fàwọn ẹlẹ́bọ ilẹ̀ yorùbá yìí sóore kẹta fún wa kí lóore náà ó fẹ́ fi ojú àwọn olóko àfáà hàn àwọn olóko àfáà àfáà ń wù jẹ́ lòun náà fi ń pèrè ẹ̀ láàfáà gbogbo ohun tí ìjà àfáà kó sínú kò sí lọ́dọ̀ ẹ̀ ó di mélòó ó di mẹ́ta oore kẹrin tọ́lọ́run fẹ́ lo àwọn ẹlẹ́bọ yìí fún ọlọ́run fẹ́ fi wọ́n fi àṣírí àwọn àfáà tí wọ́n jọ já lájọṣepọ̀ tí wọ́n jọ ń sawo tí wọ́n jọ ń ṣoògùn tí wọ́n jọ ń ṣèmùlẹ̀ tí wọ́n bá wọn polówó oògùn ọlọ́run fẹ́ fi fojú wọn hàn ẹ dákun àáfàá mélòó ló lè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ń lọ yìí tí wọn ní chiburo ọba ń ṣe ẹ gbọ́sẹ́ ẹ dákun ẹ pé Allah Allah ẹ yá yìí. inna dina Allahi fil ardi qa'imun ala ragmi min. أو في امرئ ظالما ترى àáfàá mi ẹ gbọ́ sẹ́ àáfàá mi àríbidésí wọ́n pè mí àáfàá wa àríbidésí wọ́n pè mí àlùfáà wa kan náà láti lọrin wọ́n pè mí àwọn èèyàn pọ̀ tí wọ́n ń pè mí ìfẹ́ dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń pè mí home and abroad wípé ẹnu àwọn àfáàmọ̀ wọ̀wọ̀wọ̀ mo ní à ẹnu ò ní wọ̀wọ̀wọ̀ ẹ gbọ́sẹ́ àwọn àfáà tí wọ́n ń torí ìbínú súnà tí ń torí ìbínú súnà polówó oògùn èyí tí ń sẹ́nu wọn tí wọ́n ń torí ìbínú súnà polówó oògùn ṣé lẹ́nu rẹ̀ ọ̀wẹ̀rú báyìí èyí tí ò sẹ́nu wọn ṣùgbọ́n tó torí pé ìbínú súnà lòun fi ń polówó oògùn sẹ́nu rẹ̀ ọ̀wẹ̀rú báyìí gbogbo orú àwọn àfáà bẹ́yẹn là ń pè ní abúbaba ẹni mọ́jújà àgbè abúbaba ẹni mọ́sẹ̀ kínni mọ́jújà àgbè gbogbo wa lẹ́lẹ́sẹ̀ pátápátá ẹ̀ṣẹ̀ ọ̀yọ́ ẹnìkan lẹ́ àbí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kò forí ẹ̀ṣẹ̀ jìn gbogbo wa alẹ́ bọ́ ọ̀rọ̀ ẹbọ là ń sọ yìí ẹ rí i pé àwọn ẹlẹ́bọ náà kì í sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n ń sọ kò í sọ̀rọ̀ ẹ̀ tó bá yẹ pé ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ là ń sọ bẹ́lẹ́bọ ń ṣẹ̀ ni mùsùlùmí ń ṣẹ̀ ni kírísítẹ́nì ń ṣẹ̀ láláwo ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀tọ̀ àní ẹbọ àfáà mélòó nínú àwọn àfáà tí wọ́n wá lóko tí wọ́n láàmì tí wọ́n láaka àfáà mélòó ló lè dá sí ti ń lọ yìí sáàfáà tó ti bọ́ sórí agbágbé tó ti sọ fáwọn èèyàn pé ọjọ́ méje wọ́n bá tiẹ̀ jẹ́ jẹ́ wọ́n mú ọ jáde ìkan sunday òní wọ́n má nàbì gan jáde wọ́n má lọ ṣáájò sẹ́rù rẹ̀ ni ó lè sọ̀rọ̀ nígbà tó wà àwọn ẹlẹ́bọ báyìí sáàfáà tó tẹ̀lé ẹlẹ́bọ lélé ìyálé múmú ṣé ni ó lè sọ̀rọ̀ sí ti ni ó lè sọ̀rọ̀ síbi tá ẹ gbọ́n sẹ́ ẹbí kìí jọwọ́ rẹ̀ jà sáfà àtọ́bọ́ sórí agbágbé sáfà àtọ́bọ́ sórí agbágbé tí ń pọ̀fọ̀ tí ń pè ní ṣéwù tí ń pè láàfà tí ń pọ̀fọ̀ sáfà tó ti ń fi àjẹ́ ayé dẹ́rù bá àwọn èèyàn ṣé ń lẹ́nu rẹ̀ ọ̀wà wẹ́rú báyìí ọlọ́run fẹ́ lu àwọn ẹlẹ́bọ wọ̀nyí láti fi túnà àṣírí àwọn àfà àtòrí bẹ́ẹ̀ ni mo fi ní ìjà tí ò ní parí lọ́lọ́run ó ṣe ìjà yìí torí pé kìí ṣe ìjà yàdá yọ̀bẹ kìí ṣe ìjà yọkùmọ̀ kìí sì ṣe ìjà máa búra ẹni máa ṣépè ìjà ọlọ́gbọ́n àti òmùgọ̀ ni tí ntọ́ bá nítàn tó lákọọ́lẹ̀ tó bá di fanfa láàrin èèyàn méjì ẹni tí bá ń bèèbú tí bá ń ṣépè òmùgọ̀ ni ẹni tó ń ọ̀bá bèèbú tí ò ṣe pé tí yanjú ọ̀rọ̀ òun lọ lọ́gbọ́n irú ìjà tó bá darú ìran èèyàn méjì bá ń pọ̀ ní wọn pé ìjà ọlọ́gbọ́n àti òmùgọ̀ ìntọ́lákọ̀ọ́lẹ̀ ìntọ́lẹ́rì ó ṣe di tá a máa ṣépè ó ṣe ṣe tá a máa múra wa ṣeré gbogbo ń tẹ́ lánàbí ṣe yìí ẹ má kọ́lẹ̀ rẹ̀ wá ẹ lè rí torí pé kò ṣẹlẹ̀. ètò dàrú mọ́ yín lójú à ń fún yín ẹ lè gbà nítorí pé ẹ̀gbà náà ni àìgbà yín náà ló fa àìgbà ṣùgbọ́n a máa wá fi yanjú ọ̀rọ̀ pé wá wo ohun tí ò yí ọ wọ́n ní ohun tí ò yí ọ rèé a wà máa láyé yín a wá sọ fún yín pé gbogbo tẹ̀ ń sọ nípa àwa nípa ànábì wa yìí ó ló ń kà ẹ ti sọ ó ti pin nílẹ̀ tó ń rìpíìtì gbogbo tẹ̀mí fẹ́ sọ lónìí gbogbo tí mo fẹ́ sọ lónìí èyí tí mo ti sọ kò lè pọ̀ kankan ibo mo ń lọ àti gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ má banújẹ́ o ẹ̀yin mùsùlùmí ẹ má bọkàn jẹ́ ọlọ́run lo àwọn ẹlẹ́bọ yìí láti pé lè rí sa ọ̀rọ̀ ọlọ́run fẹ́ kọ́rọ̀ gbangba wálíà gbangba wálíà ń wádéhà èdè lárúbáwá náà ni o yóò bá ní ọ̀rọ̀ tí ó ti dé gbangba wálíà ó ti dé gbangba wálíà wádéhà in tó clear oníjẹ́bẹ̀ mọ̀ ń bọ̀ ẹ̀yọ́ mọ̀ mi bó mo ṣe múra yìí ìmúra ta ni ìmúra Yorùbá àfáà súnà ni mí ṣé ẹ̀sìn alẹ́ takò kí múra báyìí fìlà kí ni mo dé yìí fìlà Yorùbá yorùbá máa pè ní abetí ajá ẹsìn ọ̀tá kò mo lè dé fìlà mo ti dé kírun lónìí òun ni mò ń dé ṣe wáàsí yìí tí n bá lọ mọ́tà lọ mẹ̀dínà mo lè dé fìlà yìí lọ tí n bá fẹ́ gbé wùrù mí nìkan ni màá sì so islam ọ̀tá kò mo wá fẹ́ lọ bìkan lónìí láti lè ṣàlàyé ọ̀rọ̀ fáwọn mùsùlùmí láti lè yanjú ọ̀rọ̀ fáwa mùsùlùmí àti láti lè jáwèé ẹ wá kẹ́kọ̀ọ́ láwọn ẹlẹ́bọ ilẹ̀ Yorùbá lọ́wọ́ mo fẹ́ sọ nǹkan méjì tí ò bá ń dàpọ̀ mọ́ra wọn àṣà àti ẹ̀sìn kí ni mo pè é àṣà àti ẹ̀sìn tá a mọ̀ sí culture and religion Allah Allah ẹ máa farabalẹ̀ kéwú dáadáa kéwú lọ́wọ́ la Yorùbá lójú ẹ farabalẹ̀ ké dáadáa. Allah. ẹ yá yìí. inna dina Allahi fil ardi qa'imun. على الرغم من أنف مريض لمن درى. ẹ gbọ́sẹ́ àṣà àti ẹ̀sìn kí ló dé Yorùbá Yorùbá gan ọ̀dàpọ̀ Yorùbá ọ̀dàpọ̀ ní Yorùbá tó bá jẹ́ ìjìnlẹ̀ nírú àwa yìí tá a jẹ́ ìjìnlẹ̀ ọmọ Yorùbá yìí ọ̀dàpọ̀ àṣà ọlọ́lọ́tọ̀ ẹ̀sìn ọlọ́lọ́tọ̀ ẹ wá jẹ́ kọ́kọ́ ṣàlàyé kí ni ń jẹ́ àṣà culture kí ni ń jẹ́ àṣà àṣà òun ni ọ̀nà ìgbàwùwà ọ̀nà ìgbàsọ̀rọ̀ ọ̀nà ìgbàmúra ọ̀nà ìgbàjẹun ọ̀nà ìgbàsàsepọ̀ àwọn ìlú kan àbí ẹbí kan àbí orílẹ̀-èdè kan àbí àwùjọ kan ní ti ń jẹ́ àṣà nìyẹn. Allah. Allah. Inna dina Allahi. في الأرض قائم على الرغم من أنف مره ظالما درى على الرغم من أنف مره ظالما درى أسا ẹ̀yọ́ مامي أسا ني أسا ìtìjẹ́ أسا òun ni ọ̀nà ìgbà wùwà ọ̀nà ìgbà múra ọ̀nà ìgbà sọ̀rọ̀ ọ̀nà ìgbà sàṣepọ̀ ọ̀nà ìgbà ronú ọ̀nà ìgbà jẹ ọ̀nà ìgbà mu àti irú oúnjẹ wo àti irú nǹkan múmu wo àti irú aṣọ wo àti irú ilé wo làwọn ọ̀ràn kan máa jẹ làwọn aràn kan máa ń mu irú aṣọ wo wọ́n máa wọ̀ irú ilé wo wọ́n máa gbé irú báwo wọ́n ṣe máa sọ̀rọ̀ irú báwo ni ìhùwàsí wọn èyí tí ń àṣà nìyẹn àṣà nìyẹn kí ni ń jẹ́ ẹ̀sìn ẹ̀sìn òun ni ìnígbàgbọ́ nínú nǹkan kan téèyàn gbà pé ẹ ní tí nǹkan bá sọ lòun gbọ́dọ̀ ṣe tóun bá ṣe lòun wà lálàáfíà tóun ọba ṣe òun ó jìyà ẹ̀sìn nu ẹ̀dá kòpò ní méjèèjì ti jọra bó bá ẹ gbọ́sẹ́ aláà ẹ̀yá yìí. inna dina Allahi fil ardi qa'imun ala ragmi min. بالأنف مريدا لمن ترى على الرغم من بالأنف مريدا لمن ترى àṣà mo ti ṣàlàyé tí jẹ́ àṣà àṣà ni ìmúra àwọn ìlú kan àbí ẹbí kan àbí ìran kan ìkíni wọn ọ̀nà tí a máa gbà jẹun irú tí a máa jẹ irú iṣẹ́ tó gbajúmọ̀ lọ́dọ̀ wọn bí ó máa ṣe ìbáṣepọ̀ wọn láàrin ara wọn ìbáṣepọ̀ wọn pẹ̀lú àrè tí àrè ni àjòjì ẹni tí èsì ara wọn ọ̀nà ìgbéyàwó wọn ọ̀nà ìkí ni pé ọ̀káre tẹ́ni ń bá ṣe ń tọ́ bá àwùjọ wọn mu àti ọ̀nà ìfìyàjẹ ẹni tó bá ṣe ń tó yàtọ̀ sí àwùjọ wọn àṣà nìyẹn àṣà nìyẹn ẹ̀sìn òun ni ìgbàgbọ́ kan tí àwọn àran kan àbáwọn ìlú kan àbáwọn ẹbí kan àbáwọn ìjọ kan àbẹ́ẹ̀yàn kan ní nínú nǹkan kan tó gbà pé nǹkan yẹn ó lè dú and ọdụ ó lè fojú òun rí ó lè mọ́ fojú òun rí ó ní kápá lórí òun kọ́ wá gbà fún tí nǹkan ń bá fẹ́ ní ti ẹ̀sìn nìyẹn ìyàtọ̀ tí wọ́n bẹ láàrin àṣà àti ẹ̀sìn ó ní wípé àṣà máa yí padà ẹ̀sìn padà àṣà máa yí padà náà ẹ̀sìn Asa, Asa is, is Asa is dynamic. Why religion is static? Eh, gbọ́, Allah. Allah. Ẹ. Inna dina Allahi fil ardi qaimun. Ala ragmi min àwọn fíìmù rí ìdálé máa ń dárọ̀ hmm. alárọ̀gbìmí mi àwọn fíìmù rí ìdálé máa culture is dynamic while religion is static àṣà máa yí ẹ̀sìn èyí ah, ẹ wo ọdún tí ìsìláàmù ti bẹ̀rẹ̀ èyí tá a rí tànú ọdún ní one thousand four hundred and forty one thousand four hundred and forty six years ebi tá a báwọn di ajá sínú pé ẹ mọ yìí torí pé ẹ̀sìn èyí ta ò kì í fi yáàt lẹ̀sìn ẹ mọ tó ti lójú òpó tí ò lè gbàna bòmíì kọ balance ó ní ẹ̀sìn àwọn tó jẹ́ ẹ̀sìn ànábì tí mo wá ó ti pé ẹ bẹ́ẹ̀ àwùjọ ṣe rí kò ní nǹkan kan ṣe pẹ̀lẹ́sìn ẹ afẹ́ kó dùn ni la fi ń kóyọ̀ sí kò ní nǹkan kan ṣe pẹ̀lẹ́sìn ẹ̀sìn is static àṣà is dynamic ìgbà tó wá jẹ́ pé mo wá fẹ́ yanjú àṣà kó nu ẹ̀sìn ẹ wá jẹ́ kí n bọ́ sínú ìmọ̀ ṣe é rí i ti ń ṣe àwọn ẹlẹ́bọ Yorùbá àṣẹkù bọ àṣẹkùbọ àìlè máa wá nǹkan jìnnà tí Yorùbá gangan máa ń sọ pé àìjẹsàpin oníjọ méke ó mórí eku délé ó ń da ọ̀pọ̀lọpọ̀ Yorùbá láàmúdìsí àìjẹsàpin oníjọ méke ó mórí eku délé nínú tí ń fa Yorùbá lẹ̀ òní táwọn ẹlẹ́bọ tún ṣe yìí kí ni ń fa Yorùbá lẹ̀ àwọn ìran yòókù Lárúbáwá ni o òyìnbó ni o àwọn ìran yòókù ẹ gbọ́sẹ́ tẹ́ ẹ bá gbé tẹ́ ẹ bá mú tírà báyìí lápèjúwe tẹ́ ẹ wá mú kọ́kọ́rọ́ ká ní kọ́kọ́rọ́ rè ká ní kọ́kọ́rọ́ rè tẹ́ ẹ wá mú tẹ́ ẹ fi sínú tírà báyìí níbi tí tírà pọ̀ sí báyìí tàbí ìwé tẹ́ ẹ bá fi kọ́kọ́rọ́ sínú rẹ̀ tẹ́ ẹ wá gbé sínú bí báyìí ni mo lè ṣe yìí sórí Ibrahim ẹ́ eh? ká sọ yí pé kọ́kọ́rọ́ ni mo fi sínú nínú tí òde Yorùbá lọ wájú ó ní mò ń sọ yìí o ká ní kọ́kọ́rọ́ tó lè sí inú ilé yìí ẹnu ọ̀nà yìí ká lóun rèé mo wá fi kọ́kọ́rọ́ ń sáàrin ìwé yìí báyìí mo wá padé báyìí mo wá gbé ìwé yìí síbí ṣẹ́ẹ̀fù wá wà nílẹ̀ báyìí tẹ́ ẹ bá ti ọmọ Yorùbá mọ́nú ilé yìí tẹ́ ẹ wá lọ kọ́kọ́rọ́ tó lè fi sí ẹ ti fínú ìwé fún o nítorí àìmọ̀ wá nǹkan jìnnà tí yorùbá yìí wá nǹkan jìnà tí ẹ fi máa fọ́ bọ́ta tó fi máa sọ nǹkan oníjẹ yorùbá mọ̀ wípé kọ́kọ́rọ́ tó ń fi lè sí ara òun lẹnu ìgbèkùn ń bẹ nù òwe òun tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ fóyìnbó àbí lárúbáwá lárúbáwá àbóyìnbó wọn ó wà kọ́kọ́rọ́ nǹkan torí pé àwọn ọmọ ṣe rìsáàcì pé kí ló dé tí wọ́n fi kó àwọn nǹkan yìí bí kí ni nǹkan kọ̀ọ̀kan yìí ń wí òyìnbó ọmọ wò yóò máa wò ibi tí bá ti ń wò ni ó ti kan kọ́kọ́rọ́ tí èsì ara rẹ̀ lẹ́nu gbèkùn bẹ́ẹ̀ ni lárúbáwá yorùbá ò ní ṣe bẹ́ẹ̀ ẹkún ni yorùbá máa sọnù lé bí egbére kí ló dé wọ́n ti máa lé ní in tó lè túyàn lẹ̀ nínú gbèkùn ojú ìmọ̀ ni ọwọ́ jẹ́ ìtìjú wàláhì fún gbogbo ẹ̀yin ọmọ yorùbá pátápátá ká sọ wípé àwọn tí wọ́n ń ṣojú yín láti sọ pé àwọn fẹ́ túnà àwọn fẹ́ túnà sírí ànábì àwọn aláìmọ̀kan ni wọ́n ń sojú ẹ̀yin yorùbá ms baba àti araba àti olówó èkó àti kítúni àwọn yìí káti ẹ̀ ní àṣírí ànábì wa wà ká ní àṣírí ìsìláàmù wà tí ọ̀dà irú àwọn eléyìí kọ́ ni ó lè tù kò sí o káwá lọ wà àwọn téèyàn máa dẹ sí àti mú nǹkan jáde ní tó ti dìnà tó ti pẹ́ kì í ṣerú àwọn aláìlẹ́kọ̀ọ́ yìí aláàbọ̀ ẹ̀kọ́ làwọn eléyìí mo gbọ́ púrógíráàmù ìkànnù wọn èèbò ọ̀sọ́tì kéwú tó lòun kà ọwọ́ àtúnkà kéwú tì nínú tí ìmọ̀ ìjìnlẹ̀ sì ń sọ fún yẹn ni pé ìtọ́ bá rí túmọ̀ rẹ̀ túmọ̀ tí ó yí ọ ọ kọ́kọ́ rí kàná ìmọ̀jìnlẹ̀ lónìí Yorùbá ní Yorùbá fi ń bẹ lẹ́yìn àwa mùsùlùmí gangan ni ọmọ Yorùbá àtàtà àwa là ń yọ Yorùbá nú ìgbèkùn tí àṣà àwọn àṣà wa kan fi wá sí àṣẹ́kùbọ̀ àìlè wá nǹkan jìnnà òun náà lọ ṣẹ́kù tó fi á jẹ́ pé irú àwọn tí ó wá sọ pé àwọn ò dúró ti ìsìláàmù lọ́rùn àwọn òdùó ti kùránì lọ́rùn mírèkù bùkù yìí àwọn ọmọ túnà àṣírí rẹ̀ rẹ yọwa àwọn ms bàbá irú àwọn olówó èkó irú àwọn àràbà irú àwọn ọmọbìnrin tí ẹ kóra wọn jọun náà àwọn ẹka kùránì ọyà ẹka ẹka àwọn ẹ ń gbé wọlé novice ọlọ́run ti fi nǹkan àṣírí àwọn yẹn ètò tó bẹ́ẹ̀ nínú gbogbo àwọn ẹni yẹn àníkún ah, ẹ ti láṣìírí lọ́tọ̀ ẹ fẹ́ tú ó ti yá bísímìlà tírú situation bá ń bá wa inú ilé yín kọ́lẹ̀ ti tú inú ilé wa tẹ́ ẹ fẹ́ tàṣírí wa kọ́lẹ̀ ti tú open field láti tú àṣírí bá neutral ground ìkan nínú ẹ̀kọ́ nìyẹn ìkan nínú ẹ̀kọ́ nìyẹn téèyàn fi máa mọ̀ iye Yorùbá náà sì sọ wípé ẹ̀yin ẹ jáde ta lọ ìta ẹlòmíì wọ́n wá ní ibi táwọn wà iná làwọn ò dùn ó sí ẹ ti kọlu tí ò bá sọ pé àìlèjà ni tá a bá bá ẹnìkan ò débí tẹ́yìn bá tó bẹ́ẹ̀ ẹ kúrò lórí pílátífọ́ọ̀mù tó jẹ́ wípé kèé ṣe ẹ̀yin ẹ kúrò lórí pílátífọ́ọ̀mù tó jẹ́ wípé ẹ̀yin nìkan náà lẹ lágbára àti gbéèyàn wọlé ẹ̀yin nìkan náà lẹ lágbára àti gbéèyàn jáde ẹ kúrò ńbẹ̀ ẹ já bọ́ sí pílátífọ́ọ̀mù tó jẹ́ wípé àtàwa àti yín ẹ já ní rẹfírí egbo gbọ́ ẹja ní rẹfírí another challenge tunu, Ẹyin ẹ̀yin Eko, olówó èkó ms Baba, ìwọ àràbà yẹn ìwọ ati yẹn àti gbogbo ẹyin babaláwo wọn yẹn ìyọ ẹnìkan kálẹ̀ nù yín ọ̀rọ̀ ìjà kọ́ yìí ọ̀rọ̀ kọ́ yìí ọ̀rọ̀ gbógun ẹni kọ́ yìí ọ̀rọ̀ àlàyé kìí ṣe inú tíìmù ti máa neutral person ni ẹ gbà pé ẹ lè rí gàgà irun ẹyọ kan báyìí lára nàbì àti Quran àti àwa mùsùlùmí ṣùgbọ́n ọ̀ọ́ bọ́ bá ṣe wùyàn ló lè ṣe nínú ilé rẹ̀ ẹni tó bá wù kó wọlé ni ó jọ wọlé ẹni tí ó bá wọlé kò ní jọ wọlé so ọ̀lẹ́lẹ́ ni tó bá ń dúró sábẹ́ ìyá rẹ̀ tí wàá ń sọ fẹ́ nìkan lọ́ọ̀kan pé ọ̀hún hùhù yéé. tí wọ́n bá ti sáré sí tí wọ́n sáré wọlé tí ó tilẹ̀kùn ya rẹ̀ ilẹ̀ ń ṣeun ẹ̀yin ẹ jáde sí gbangba ẹ jáde sí gbangba ìní kùránì náà sì sọ bẹ́ẹ̀ pé ẹja wà mọ̀kánná ṣùwá bá ń wá àyà yẹn ibi tí ọlọ́run sọ yìí pé ìwọ ànábì àwọn kèfèrí wọ̀nyí ilé wọn súrátù tọ́ha bá ń wá àyà jáde bá ń tẹ̀ sójú ẹ̀ súrátù tọ́ha nígbà tí irú ọ̀rọ̀ báyìí ṣẹlẹ̀ ọlọ́run ní ìwà ànábì má dùn lé rẹ má dà wọn kèfèrí náà dúró lé wọn wọn má dàbí ẹ pé kálukú ló ń advantage ẹ jẹ́ á bọ́ sí ààyè kan tó jẹ́ pé àwa kọ́ la ní ẹ̀yin náà kọ́ lẹ ní tí ó wà jẹ́ pé àwọ̀ lẹ́nu bẹ̀ ẹ̀yin náà lẹ́nu bẹ̀ ibẹ̀ ni ká wá fi ṣe ká fi ṣe battle field tí è ṣe battle tìbọn tí è ṣe tọ̀fà tí è ṣe tọ̀kọ̀ tí è tàǹtà rọ́bà mọ́ra ẹni kọ́dà tí èyí ṣe pé à ń jà kúùkù tí èyí sì ṣe pé à ń búra ẹni àbá ń fi ẹni ṣe ẹ̀yẹ ààyè téèyàn ti máa tẹ́ pápá ara lẹ̀ láti wá ṣàlàyé kí kálukú sọ tẹnu ẹ̀ ìlọ́lọ́run sọ nu àyà yẹn. أعوذ بالله من الشيطان الرجيم يلا يلا فلنأتينك بسحر مثله níjọ́ tí wàhálà dé tí ànábì Mùsá gbé iṣẹ́ dé ìlú àwọn Fìràwọ́nà àwọn Fìràwọ́nà wá kíní yìí ó wà miraculous lóòótọ́ o wọ́n wá fẹ́ ṣerú táwọn olówó èkó ms bàbá àwọn àràbà yìí ń ṣe wọ́n wá ní àwa náà kó àwọn èèyàn wàá pàdé rẹ. faj'al baynana wa baynaka maw'idan. wọ́n ní ọya fún aládéhùn ìwọ Musa fún wa ní àdéhùn. la nukhlifuhu nahnu wala anta. àdéhùn táwọn ò ní yẹ àdéhùn yẹn tí wọn náà ò dẹ̀ ní yẹ àdéhùn yẹn já wá àyè kan tó jẹ́ pé àwa kọ́ la ní ẹ̀yin náà kọ́ lẹ ní ẹ̀yin ẹlẹ́bọ̀lẹ̀ yorùbá tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ èmi abdulhakeem ọmọ ahmed arufa ya jígini mò ń tún challenge yín pé rẹfúrí ni a máa ń wá fún tíìmù méjì tí a bá fẹ́ compete ebe yìí náà máa ń pòwe láàrin ara yín bẹ́ẹ̀ ṣe jẹ́lẹ́bọ pé èwo lọ̀sẹ̀ bọ kẹ́bọ jẹ́ ẹ̀yin gẹ́gẹ́ gbà pé ẹbọ tẹ́ ẹ bá ṣe kò tún gbọ́dọ̀ jẹ́ iná ẹlẹ́ẹ̀kọ́ jẹ bọ́ fẹ́ bọ́ jẹ́ pé ọ̀rọ̀ yẹn ọ̀dà nítorí pé ìtumọ̀ rẹ̀ ni pé iná mọ̀ pé ẹbọ kìí ṣe nǹkan re lè má ẹbọ ẹ bá ṣe ẹ má ṣe o àwa ń ṣe sàárà à ń nù sàárà ìjọ ọba dá lèèyàn máa ń fún ẹnì kejì ara láì fi yín Yorùbá náà nu pé ẹ wà ẹ máa sọ pé ẹnìkan fẹ́ kú ẹ wà ní ẹgbẹ́ ẹbọ fẹ̀mí rẹ̀mí ẹ wà lọ gbẹ́bọ síbì kan wọ́n wà ní ẹlòmíì fojú kú ẹbọ ẹ̀yin ò báyìí náà lẹ máa ní ẹ ń wẹ orí túlù sórí tàríka níyìn ẹ lórí ń fọ ẹnìkan wọ́n wàá ṣe ọṣẹ fún yín wọ́n wà ní kẹ́ ẹ lọ wẹ̀ sí ojú ọ̀nà ibi táwọn èèyàn ń gbà kọjá ẹni tó bá wá kọjá ń bẹ̀ lásìkò yẹn gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín tó bá ti tẹ omi ìwẹ̀ yẹn mọ́lẹ̀ orí túlu wọ́n wàá padà sọ́dọ̀ tiẹ̀ yóò wá kó lọ́dọ̀ èèyàn tí sọ́nà náà sọ́bàlàkà ìmú. àlá. àlá. ẹyá yìí. inna dina Allahi fil ardi qa'imun. ẹyá yìí. على الرغم من أنف مريض لمن درى على الرغم من àwọn fi múrí ìzàlìmọ́ndàrọ̀. ẹ dákun ẹ̀yin ọmọ mi ẹ gbọ́rọ̀ yìí dáadáa ṣe ń tẹ̀lé mi nínú àwọn oríire tí Islam wá ṣe fún wa ó ní pé ẹni tó rí bá ń fọ́ ẹ lọ ṣèwòsàn fún ni àbùrọ̀ wa wá idán burúkú kan láti wá wẹ orí fífọ́ orí ibú tiẹ̀ kú ò wá lọ lè wẹ̀ sí ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá kẹlòmíì ọ̀wá ṣe àgbákò látara ti yín ẹ̀yin ọ̀wà á máa dunnú pé orí túlù tọ̀dọ̀ tí ń ti lọ ẹ ti wá kó orí ibú bá ẹbí mi ṣẹ́sìn náà nù. jàmọ́ mo ti wá sọ ọ̀rọ̀ mo ti define àṣà mo dẹ̀ ti define ẹ̀sìn àbí mo ní àṣà is dynamic ẹ̀sìn is static ẹ̀sìn èyí padà o wọn è fi kún ẹ̀sìn wọn è yọ ọ́ kúò àṣà ni wọ́n lè fi kún àbí kí wọ́n yọ ọ́ kúò tàbí kí wọ́n tún ṣe àṣà nìkan ló gbà yẹn ẹ wá jẹ́ lọ ní ìmọ̀ ìjìnlẹ̀ mo ti ṣàlàyé pé kò kínú Yorùbá kankan ó lè dùn sí pé àwọn tí wọ́n já láìmọ̀ kan olójú dúdú ẹni tí ò lè dúró sí ilẹ̀ bàbá rẹ̀ táǹpẹ̀lẹ̀ Yorùbá tó gba ìlú èbó lọ tó sì gbọ́ ìtàn pé àwọn òyìnbó wọ́n fi àgádágodo sáwọn bàbá ńlá bàbá àwọn lẹ́nu tí wọ́n kún wọn lẹ́rú tí wọ́n dẹ̀ ń ṣe èmì ìlú ọ̀nirú ẹni yẹn ó wà gbà lọ jókòó ni wọ́n máa sọ̀rọ̀ ránṣẹ́ irú ẹni láwà ní sọ̀rọ̀ ẹ gbọ́sẹ́ gbogbo èyí tẹ̀ ń sá lọ́hùn ebi jápa làwọn èèbò ń pè yìí kí làwọn èèbò ń pè yàn jápa ẹ wá dúró lẹ̀ bàbá yìí now tá a bá wá lọ nú ìmọ̀ ìjìnlẹ̀ mo ní ó yẹ kó dùn gbogbo Yorùbá torí rẹ̀ bá pé o pé àà lẹ́yìn ọba tiẹ̀ wá sojú wa pé a fẹ́ yí nǹkan padà àwa já àwọn aláìmọ̀kan àwọn tí wọn ò kàwé yanjú wọn ò mọ kéwu èdè Yorùbá tó ń kọ́ wọn lẹ́nu ṣé Yorùbá a máa ṣe mọdẹ èyí tẹ́ ẹ̀ lè sọ Yorùbá ẹ̀ lè èyí tó lè sọ Yorùbá ogún ìṣẹ́jú nu yín tí ò ní í ṣe èbó ọwọ́n àwa táwa jẹ́ ọmọ yorùbá àtàtà yìí àwa mùsùlùmí inú yorùbá yìí tá a jọ ọmọ ọkọ yorùbá yìí mo lè sọ yorùbá láàrin wákàtí kan tí mi ò ní fi èdè mi là ẹ gbọ́sẹ́ àyàfi àwọn èdè tó jẹ́ wípé yorùbá ò ní nínú èdè lárúbáwá ànábì náà ló ti ní tí ò sí tẹ́lẹ̀ fi rọ́pò ẹ̀ máa ka díẹ̀ fún ibẹ̀ lónìí now tẹ́ bá wa lọ ní ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n ní culture àṣà òun ni tí mo ti define yẹn studies méjì ni a wá fi tírìtì àṣà fún wa synchronic synchronic study wọ́n fi yẹ àṣà wò fún wa àti diachronic study synchronic study òun sọ wípé àṣà ó wà stable pé àṣà kèéyí gbogbo àwọn onímọ̀ ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n ní onímọ̀ wọ́n lọ́rọ̀ yẹn ìṣọ̀rọ̀ wípé synchronic study yẹn kò lọ synchronic study òun ló sọ wípé culture is static òun ló ń sọ stability of culture wípé àṣà bó ṣe wà náà ni máa wà kèé yí padà wọ́n ní àwọn tí wọ́n jó nímọ̀ ìjìnlẹ̀ ní gbogbo àṣà àti gbogbo ìlú tó ní àṣà táwọn ti lọ ṣàyẹ̀wò táwọn ti lọ ṣèwádìí láyé kò sọ pé àṣà máa dórí gidi yìí a jẹ́ pé synchronic study fún àṣà yẹn ọ̀lọ́ èwo lọ́wọ́ lọ wọ́n ní diachronic study diachronic study yẹn òun lọ sọ wípé cultures change tàbí kò ní culture changes diachronic study ó ní àṣà máa ń yí àṣà èyí báwo ṣé Yorùbá tiẹ̀ gbọ́dọ̀ sọ pásẹ̀ èyí lẹ́ẹ̀fi ìgbẹ́ màálù bọ́tọ lẹ́ẹ̀fi palémọ́ lẹ́ ń kunlé lọ́dà ṣé Yorùbá ló lọ́dà a jẹ́ pé àṣà ń yí a jẹ́ pé diachronic study yẹn òun gẹ́gẹ́ ni study tí wọ́n fi wá tírìtì gbogbo àṣà fún wa àbí now ìmọ̀ ìjìnlẹ̀ wa sọ fún wa wípé ọ̀nà méjì ni wọ́n fi máa dá sí àṣà àṣàlú kọ̀ọ̀kan àbí àṣà ìran kọ̀ọ̀kan àbí àṣà àwùjọ kọ̀ọ̀kan ọ̀nà àkọ́kọ́ wọ́n ń pè ní acculturation kí ni mo pè é acculturation ẹ máa wí ọ̀nà kejì wọ́n ń pè ní integration kí ni mo pè é acculturation method yẹn òun ni kí acculturation method òun ni total elimination of the existing culture by introduced culture. Ìtí jẹ́ acculturation òun ni kí àwọn kan lọ gbé àṣà tìlú tiwọn àbí àṣà ẹbí tiwọn àbí àṣà àwùjọ tiwọn lọ ìlú míì lọ ẹbí míì lọ àwùjọ míì kí wọ́n wá pa gbogbo àṣà tí àwọn ẹbí àbáwọn ìlú yẹn àbáwọn àwùjọ yẹn ní wọ́n gbà kúrò lọ́wọ́ pátápátá kí wọ́n wá gbé àṣà táwọn gbé wá wọn kí wọ́n wá gbé lé wọn lọ́wọ́ tipátipá acculturation method nìyẹn ó ní total elimination of the existing culture by the introduced culture wọ́n ní kí làpèjúwe wọ́n làpèjúwe ní colonialism ní táwọn òyìnbó ṣe fún wa láti 1914 tó fi di 1960 wọ́n akọ̀chọ́rẹ́ẹ̀tì àṣà wa ni pátápátá wọ́n gbé gbogbo àṣà tiwọn lé wa lọ́wọ́ ìyẹn náà ni èdè Yorùbá ò fi nítumọ̀ sí Yorùbá mọ́ tí Yorùbá ò fi máa bínú pé ọmọ òun ó gbọ́ Yorùbá ju ẹ wò ọmọ ìkó òṣùkú yìí o kí ló dé kò gbé èbó ṣé èbó ni ọ ṣé èbó ni bàbá ẹ ṣé èbó ni ìyá ẹ ṣé èbó ni bàbá alábàbà rẹ tó fi ń bínú pé ọmọ rẹ ò gbé èbò òyìnbó sì jẹ yorùbá ìran yorùbá ni ọ èdè yorùbá ni ọ ó sì ń pé wọ ọmọ òdua tọkàntọkàn ọmọ òdua tọkàntọkàn ẹ̀yin yorùbá tójú máa ń tì tẹ́ ẹ bá gbé èbò ẹ̀yin yorùbá tí èdè yín tí ò nítumọ̀ sí yín tí àṣà yín ò nítumọ̀ sí yín débi pé tẹ́ bá pàdé ara yín níta àbí iléeṣẹ́ ìjọba tẹ́ni tó jẹ́ ọ̀gá iléeṣẹ́ ń tó kọlà báyìí tó wàlà tá a mọ̀ pé ọmọ yorùbá lélẹ́yìí tó wàlà tí yorùbá bá fi yorùbá kí pé ẹ káàárọ̀ sà àbí ẹ káàsán èèbó ni ẹ máa dá lóhùn táwọn ẹ̀yà yòókù ń ṣe bẹ́ẹ̀ ṣé ibo ń ṣe bẹ́ẹ̀ sáwúsá ń ṣe bẹ́ẹ̀ sóyìnbó ń ṣe bẹ́ẹ̀. ẹ wá múra kankan kan ń sìn àwọn tí wọ́n ń sojú yín tí wọ́n láwọn ń dà fún yorùbá yìí ètò lè sọ yorùbá láàrin ogún ìṣẹ́jú tí ò ní máa ṣe èèbó kò sínú wọn àwọn yẹn ni wọ́n ń sojú yín àwọn aláìmọ̀kan tí wọ́n èsì authority àwọn ni wọ́n ń sojú yín nínú kéwú wọn ò mọ̀ wọ́n ka òyìnbó fún wọn wọn ò rí òyìnbó tú àwọn òyìnbó àzìnà àzìn làwọn òyìnbó tí wọ́n gbọ́ kò sí kankan tó lè rí sàtífíkẹ́ẹ̀tì kankan tẹ́ńdà nu wọn báyìí láti mọ̀ pé wọ́n satifáì eléyìí eléyìí kẹ́kọ̀ọ́ ó wá gbáwájú àwọn aṣáájú nú ẹ̀kọ́ yẹn kọjá wọ́n wá yẹ̀wé rẹ̀ wò wọ́n ní mọ̀ǹdàlá kò sínú wọn nà ó ẹ gbọ́sẹ́ tọ́yì acculturation method ni ẹ total elimination of the existing culture by the the introduced culture irú ẹ̀ làwọn òyìnbó ṣe fún wa ìyẹn ni colonialism wọ́n kó gbogbo àṣà wa kúrò lọ́wọ́ wa wọ́n wá gbé àṣà òyìnbó wọ́n gbé wá fún wa òun ló fi jẹ́ wípé ẹni tó bá ṣègbéyàwó ńlẹ̀ yorùbá ẹsẹ̀sẹ̀ ń fẹ́ máa jí padà bọ̀ ni ẹni tó bá fòfin ṣègbéyàwó ńlẹ̀ yorùbá kò lè níyì lọ́dọ̀ ẹ̀yin yorùbá gẹ́gẹ́ tó ẹni tó bá lọ ra wedding gown ọkọ wọ súùtù tíyàwó wọ wedding gown nípa wípé wọ́n acculturate àṣà wa nìyẹn total elimination of the existing culture nìyẹn àwọn òyìnbó amúnisìn náà ni yorùbá fi ń pè ní òyìnbó amúnisìn wọ́n wá gba gbogbo àṣà tiwa kúrò lọ́wọ́ wa wọ́n gba àwọn àṣà wa kúrò lọ́wọ́ wa débi pé ó débi àṣà ìgbéyàwó wa débi pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá lónìí tí ó bá lọ wọlé ọkọ tí ó ti ṣoríire ìlè lọlé olórogún wọ́n jẹ́ á i pé ìmọ̀ afẹ́yàwó méjì mẹ́ta orí ibú ló wà ń bẹ̀ wọ́n wá gba polygamy wọ́n gbà lọ́wọ́ wa wọ́n gba polygyny wọ́n gbà lọ́wọ́ wa wọ́n wá fún wa ní monogamy wọ́n gba ìfẹ́yàwó méjì lẹ́ẹ̀kan náà ó polygyny wọ́n gbà kúrò lọ́wọ́ wa wọ́n gba polygamy kúrò lọ́wọ́ wa ìfẹ́yàwó ẹyọ méjì àbí mẹ́ta ṣùgbọ́n tí ò ní jẹ́ ẹ̀kan náà mo kọ́ fẹ́ kínní mo tún fẹ́ kejì mo tún fẹ́ kẹta mo tún fẹ́ kẹrin polygamy nìyẹn wọ́n gbà kúrò lọ́wọ́ wa polygyny ó ní ká fẹ́ méjì lẹ́ẹ̀kan náà wọ́n gbà kúrò lọ wa wọ́n wá lọ fún wa ọkọ kan ìyàwó kan wọ́n wá ń já pé me and my husband wọ́n gba gbogbo nǹkan kúrò lọ wa wọ́n wá tún lọ mú un tó jẹ́ pé kò bá làákàyè mu kò sì bá àṣà wa mu wọ́n wá tún lọ gbé wá fún wa àwa rọmọ Yorùbá tó fọ́ọ̀lù sínú nǹkan kí ni ọkùnrin ń fẹ́ ọkùnrin obìnrin ń fẹ́ obìnrin ọkùnrin ń fẹ́ ọkùnrin obìnrin ń fẹ́ obìnrin àwọn òyìnbó ní kò sí tó burú ń bẹ̀ àwọn ọmọ yorùbá tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n wá wà so acculturation method nìyẹn method wọ́n gba gbogbo àṣà wa kúrò lọ́wọ́ wa ká múra ká wọ fìlà abẹ́tí ajá ká wọ òfìlà ńlá yorùbá ẹ̀sẹ̀ fẹ́ gbọ́n padà ni yìí sì sọ ibi tó gbọ́n padà yín yìí sọ ohun tó padà fún yín lọ́gbọ́n padà ànábì náà ni ìsìláàmù náà ni kùránì náà ni èdè lárúbáwá náà ni eléyìí èsèjà èsè èbú kèé sì ṣe tami ọ̀rọ̀ mi kèé sì ṣe gbẹ́mi sí omi òtó ẹ má láyé wá á tú burhanakum in kuntum sadiqina ẹ má láyé ọ̀rọ̀ yín wá tẹ́ ẹ bá jó lódodo ẹ wá má láyé ọ̀rọ̀ wá ní ọ̀nà tí ẹni tẹ́ ẹ wérọ́ mọ́ lọ́rùn ó fi lè yanjú rọ́ yẹn kèé pé ká máa ta fà sókè ká máa yídó borí ọmọ ojo ni yín báwọn ẹ̀yin ọmọ Yorùbá wọ̀nyẹn nínú ìtàn Yorùbá sì ní àwọn ìran kan bẹ wọ́n pè wọ́n ní Olúkòyí àwọn ni wọ́n ní Olúkòyí kì í gbọ́fà látẹ̀yìn iwájú ni bàbá wọn fi gbọ́ta Yorùbá gbà pé Olúkòyí tó bá gba ọfà lẹ́yìn tí wọ́n bá ta ọfà mọ́ lẹ́yìn a jẹ́ pé ń sá lọ lójú ogun ó ń dà kánná ń tọ́ bọ́sọ ó ń lukùmọ̀ ó ń yí ló borí ó wá kọ́ ìsọ́fà lọ́fà ti bá lẹ́yìn Yorùbá gbà pé ẹni tó bá jẹ́ jagunjagun òdodo tí wọ́n bá tiẹ̀ ní pa sójú ogun iwájú báyìí lọ́fà ó ti bà. so ẹ̀yin tẹ́ wá lọ sí platform tó yẹ pé ẹ̀yin nìkan lẹ ní access sí ẹ̀yin lẹ lè gbéyàn wọlé gbéyàn jáde so ẹ ní fún yàn láàyè kó lè ṣàlàyé ọ̀rọ̀ náà ẹ̀yin ẹja lọ sí neutral feed neutral ground ẹ tẹ ẹ tẹ tọ mọmọ ẹ pàtẹtẹ dì ẹ̀yin ó yẹ yá ànábì ẹni tọ́lọ̀ ń pọ́nlé wá láti sánmọ̀ ẹ̀yin ó yẹ yẹ kùránì kùránì tọ́lọ́ ń pọ́nlé wá láti sánmọ̀ ẹ̀yin náà mọ̀ àwọn babalá baba wálẹ̀ yorùbá náà mọ̀ kódà níbi táwọn babalá baba wálẹ̀ yorùbá tí wọ́n mọ kùránì ní ìwé ọ̀wọ̀ tí wọ́n mọ àwọn àfáà lẹ́ni ọ̀wọ̀dé tí ẹ bá ṣe gbà táwọn àfáà kan wá ń jọ yín tí wọ́n bá ń polówó oògùn tí wọ́n bá ń ṣoògùn tí wọ́n bá ń sawo tẹ́ wá rí wọn fín tẹ́ wá rò pé bákan náà gbogbo wá rí ẹ lọ béèrè lẹ̀ yorùbá àwọn babalá bàbá bàbá àwọn Yorùbá tí wọ́n bá ń ta gbogbo ìlú yòókù tí wọ́n bá ń ta gbogbo ẹ̀sìn yòókù láyà wọ́n máa yọ ti yòó wọ́n máa yọ ti Islam sọ́tọ̀ ni ẹ jẹ́ ń kọ orin kan nínú orin tí wọ́n máa kọ lẹ̀ Yorùbá tẹ́ẹ̀fì mọ̀ pé ẹ́ àwọn eléyìí náà mọ̀ pé Islam ó dúró ni o wọ́n wá máa sọ pé babaláwo tí ẹ gbójúlé àwa la ní oníṣègùn tí ẹ gbọ́kànlé o àwa la ní o wọn ò wá nílé dápọ̀ àwọn àfáà níbi tí àìbà ìbẹ̀rù wà fáwọn àfáà tó wọn wà ní ẹnìkan báyìí báyìí báyìí àwa la ní tálẹ́ nìkan báyìí báyìí wọn ní babaláwo tí ẹ gbójúlé àwa la ní tí wọn bá ń jà láàrin ara wọn wọn wà máa sọ fáwọn àwọn kọ̀ọ̀kan wọn máa sọ fáwọn kọ̀ọ̀kejì pé babaláwo tí ẹ gbójúlé àwa la ní oníṣègùn tí ẹ gbọ́kànlé o àwa la ní o wọn ò ah, ẹ má dàpọ̀ àwọn àfa o ẹnìkan báyìí báyìí báyìí àwa la ní ẹ gbọ́ so a jẹ́ wípé ìbẹ̀rù ń bẹ ńgbà náà tó bá àwọn àfa àgbà náà bá wọn ṣe ṣùgbọ́n àwọn babaláwo gbà náà àwọn oníṣègùn gbà náà àwọn eléégún gbà náà wọ́n máa lọ fi tàwọn àfa àgbà náà ṣe kódà lọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá fẹ́ gbé eégún ṣòro wọ́n lọ máa bá àfa àtọ́bá lẹ́nu nù ìlú wípé àdọ́dọ̀ yín o àdọ́dọ̀ yín o àtọ̀ yín o àwọn ní àtọ̀ àwọn àfàgbàdàn ni ẹ máa ṣe ti yín ẹ gbọ́ ẹ tẹ̀lé mi so ìkan nínú ọ̀rọ̀ yẹn nìyẹn tẹ́gbọ̀n pé ẹ àwọn babaláwo àwọn olóòṣàgbà náà gbà pé àwọn àfáà wọ́n le ẹ gbọ́sẹ́ wọ́n tún máa kì í fa àwọn fa àwọn kan wọ́n á ní wọ́n ń ṣèbà aláwìroko wọ́n ń ṣèbà aláwìrodò wọ́n ń ṣèbà abẹnukunkun ẹlẹ́nukunkun ìtumọ̀ ẹlẹ́nukunkun yẹn ẹ lọ wádìí ẹ̀ dáadáa àwọn àfáà tí wọ́n máa ń ṣe àǹkárù ní ń rì fáàsì wọ́n wá ní àwọn ajíwẹ́wọ́wẹsẹ̀ àwọn babaláwo gbà náà wọ́n wá gbé òṣùbà tó tóbi wọ́n gbé fáwọn àfáà wọ́n láwọn ajíwẹ́wọ́wẹsẹ̀ tí jẹ́ǹjẹ́ ajígbọ́n ni ajíwẹ́wọ́wẹsẹ̀ tí jẹ́ǹjẹ́ ajígbọ́n ni ta ni máa wẹ̀wọ́ tí máa wẹsẹ̀ ẹni tí ń ṣàlùwàlá ń sọ yẹn náà ó ní àwọn ajíwẹwọ wẹsẹ̀ àti pé àwọn àfáà tó yẹ pé nìkan ni wọn ní wọ́n ṣàlùwàlá wọ́n wẹ̀wọ́ wọ́n wẹsẹ̀ ntọ́lọ́ ń dakọ́ ní àlùwàlá nu náà wà ní àwọn ní máa ni sẹ́mi tẹ́ ń ni ẹni àbí ẹni ni òun ni tí ìrì bá ṣẹ̀ àbí tó bá rọ̀ lọ́nà oko tójò yẹn wá dá àbí ìrì yẹn ti dá àwọn omi tí máa ń wà lórí koríko tẹmọ pé tí bá ń lọ sóko yóò máa fẹsẹ̀ gba àwọn omi ẹ omi ọ wà ní gbogbo ẹsẹ̀ èèyàn àwọn ni adigbọ́n ni ẹni tó bá lọ sóko lẹ́yìn ìgbà tójò dá àbí tírì sẹ̀ tán wọ́n ní àwọn àáfàá ní adiwẹwọwẹsẹ̀ tí jẹ́ ń jẹ adigbọ́n ni ìyẹn nígbà táwọn àáfàá tí dúró ti kùránì nìkan tí wọ́n sáwo báwọn àfáà ti sin ìṣèjọ́ ìwọ̀n yìí. ẹ gbọ́sẹ̀ now acculturation ó làwọn òyìnbó lò fún wa wọ́n gba gbogbo àṣà wa kúrò lọ́wọ́ wa wọ́n wá kó àṣà tiwọn wọ́n kó wa. ó lójú ẹ̀yin ọmọ Yorùbá tó yẹ pé tí àwọn yín ọ̀ka di wíìgì mọ́ tí ọba di attachment mọ́ rí inú yín máa dùn lẹ́yìn tẹ́ ẹ tẹ́ ẹ pera yín lọ́kùnrin yìí ok gbogbo ẹ̀yin ọmọ ọkùnrin Yorùbá tẹ́ ń lu etí láì ṣe ń Ṣàngó ṣé ṣé sásà yorùbá nù ten ń dirun yìí tọ́ ìbò èyìnbó wọ́n wá lo acculturation method wọ́n wá lò fún wa ìgbà tí islam wá dé sọ́dọ̀ wa ẹ gbọ́sẹ́ ọdún tí lárúbáwá tó wọ ilẹ̀ yorùbá fourteenth century fourteenth century tí lárúbáwá wá dé yorùbá ò mọ̀ ọ́ kọ wọn ò mọ̀ ọ́ kà èyí tá à ń pè ní òpè wọn ò mọ̀ ọ́ kọ wọn ò mọ̀ ọ́ kà wọn ò sì ní nǹkan kan tí wọ́n fi kọ gbogbo tí yorùbá ń ṣe é lẹ̀ àṣà yín ọ̀bá kéwú ló dé ẹ lọ wádìí arabic transcript fourteenth century òun làwọn scholars àwọn àfáà àtàwọn traders àwọn oníṣòwò nílẹ̀ lárúbáwá ni wọ́n wọlé yorùbá wá ní wàá wò pé àà kí ló dé tí ẹ̀yà yìí ìran yìí wà lẹ́yìn báyìí gbogbo ìran yòókù ti ní classical way of documenting down their languages and their cultures gbogbo àwọn ìran yòókù àwọn faransé àwọn èbó àwọn lárúbáwá àwọn gbogbo ìran wọ́n ti ní bí wọ́n ṣe máa kọ nǹkan wọn lẹ̀ ìkánnù tí máa ta ìran tíran fi máa tóbi òun ni kí ó jẹ́ pé àwọn kan ó sojú kòkòrò àti wá kọ́ bí wọ́n ó ṣe mọ èdè rẹ̀ sédè tẹ́yìn elédè gangan ò ní tẹ́ ẹ fi kọ́ kalẹ̀ tó bó lẹ́ ṣe kọ́ yẹn lárúbáwá lọ́wọ́ adé ní fourteenth century lọ́wọ́ á bẹ̀rẹ̀ sí í bá wa fi èdè lárúbáwá kọ́ Yorùbá ìyẹn náà ń pè ní àjẹmí kí ni mo pè é àjẹmí kí ni mo pè é àjẹmí òun wá ní àwọn lárúbáwá àgbà náà ní ẹ wá dé ní ẹ wá bá wa ní ẹ wá dé mọ́lá Ibrahim tó ń lọ ní ẹ wá bá wa wò pé ó yẹ kí ètò ẹ̀ka ń pàrokò yìí ẹ̀yin ara yín nìkan làrokò yín lè yé gbogbo àṣà tó bá ti jẹ́ wípé àwọn tí ń ní àṣà yẹn nìkan náà ni wọ́n mọ̀túmọ̀ àṣà yẹn àṣà yẹn kò ní dàgbàsókè àṣà tí ìran mi ọba wa gbà lọ́wọ́ yín kò lè dàgbàsókè yín tí yorùbá fi ń jájò lẹ́yìn ìgbà náà nu àṣà yorùbá ò dàgbàsókè náà títí tí èdè lárúbáwá fi wọ ilẹ̀ yorùbá wá ní fourteenth century wọ́n yẹ pé àwọn àfáà àtàwọn oníṣòwò ilẹ̀ lárúbáwá ni wọ́n wá wọlé wá ni wọ́n wá bẹ̀rẹ̀ sí bá wa mú èdè lárúbáwá tọ́lọ́run fi sọ kùránì kalẹ̀ fànẹ́bì láti bá wa fi kọ yorùbá lẹ̀ ìyẹn náà fi wá kọ yorùbá tó pọ̀ òun náà ni wọ́n wá mú kú òpè à ẹkú ò ní ẹja anú agolo local champion lárúbáwá lọ́lọ́run fi láìbírèètì yorùbá ẹ má jẹ́ pé ìṣó lọ́lọ́kùnrin yóò fi dúpẹ́ ìtàn tí ò pamọ́ ni fourteenth century ní wá bá a fi lárúbáwá kọ èdè wálẹ̀ làwọn bàbá wa tó wá lè máa kọ màá kà pé wọ́n kọ́kọ́ ń kọ yorùbá ní nǹkan láyé èdè lárúbáwá ni wọ́n fi kọ yín àwọn lárúbáwá ló sì kọ yín tó wá yẹ kọ́gẹ̀dẹ̀ ọgbà kòkó yè tán kí wọ́n wá pè ní igi burúkú kí ló dé tọ́lọ́kùnrin yín fẹ́ẹ́ fi sódúpẹ́ kí ló dé tẹ́ ẹ̀ bá tiẹ̀ lè tún ojú olóore ṣe kẹ́ ẹ tọ́ tìró sí i ẹ má sì tún fi igi gún ojú olóore ẹ̀yin ọmọ yorùbá wọ̀nyí àwa mùsùlùmí tá a jọ ọmọ yorùbá àtàtà àwa la jẹ́ ọmọ ọkọ torí pé ìtàn sọ pé Odùduwà bàbá ńlá gbogbo yorùbá mọ́kà ló ti wá èdè tí wọ́n sọ mọ́kà èdè lárúbáwá ni káwọn wa máa sọ lárúbáwá ká máa fi ṣe gbogbo nǹkan lónìí àwa la ẹ̀yin ni ká bí léèrè pé bolẹ̀ ti wá ẹ gbọ́sẹ́ èdè lárúbáwá ni wọ́n wá bẹ̀rẹ̀ sí báwa fi kọ gbogbo nǹkan kalẹ̀ yẹn náà ń pè ní àjẹmí ní fourteenth century ni ló fi wá jẹ́ wípé ìjẹ́ fi èdè lárúbáwá kọ fún wa ọ̀pọ̀ gbáà máa bá mú kọ̀ọ̀kan àwọn mo fi rẹ́dí báyìí kọ́ kí n máa wá ṣàlàyé rẹ̀ fún wọn gbogbo yorùbá tó bá wá tó gbangba sùn lọ yẹ kó wá jáde wá bá mi kó wá sọ yorùbá àwọn tá a fẹ́ sọ yìí ọ̀ya. àkíkà tọrọ bá ka yorùbá la tẹ́bẹ̀ sọ pé ẹ òdodo lọ̀rọ̀ ìtọ́yányán Yorùbá ní àkíkà àkíkà àkíkà yìí èdè Yorùbá kọ́ èdè lárúbáwá ni kí ni lárúbáwá rẹ̀ àkíkọ̀tàn pé oṣù òótọ́ ni tí ẹni ẹlẹ́ẹ̀kejì ó ní wípé tí Yorùbá bá sọ̀rọ̀ lójú Yorùbá tó wá jẹ́ pé ọ̀rọ̀ yẹn òdodo ni ẹni tó bá mọ̀ pé òdodo lọ̀rọ̀ yóò wá sọ fún ọmọ Yorùbá kejì pé sàdánkátà kí ni o sàdánkátà kí ni túmọ̀ sàdánkátà sọ̀dákítà òótọ́ lọ sọ èdè lárúbáwá ni Yorùbá ẹgbẹ́ èdè míì tẹ́ fi ṣe sàdánkátà wá tẹ́ bá wá gbé èdè míì tẹ́ fi rọ́pò àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìwá ká wá béèrè ìtàn ijó olè tẹ́ sọ ń dé èwo làgbánú méjèèjì sàdánkátà òun làgbà tẹ́ ẹ bá tiẹ̀ wá ní ó gbóṣùbà fún ṣàdánkátà lọ́la yìí lójú pé bẹ́ẹ̀ nìkan bá ń sọ̀rọ̀ tó sòdodo ẹ pé ń ṣàdánkátà òdodo lọ sọ. àkíkà lárúbáwá lọ́la yìí lójú ìṣó sánmọ̀ yorùbá ní kò sí bójú sánmọ̀ ó ṣe dúdú tí ò ní sí funfun bẹ̀ ẹ mú yorùbá sánmọ̀ wá ẹ̀yin yorùbá. tó lárúbáwá lẹ́ ń bínú sí èdè kùránì lẹ́ ń bínú sí èdè tọ́lọ́hún fi jáde bí dìde lẹ́ ń bínú sí yìí ẹ̀yin náà wá ń sọ tí ó jẹ́ pé èdè náà ló fún yín pé ṣe lórí òfurufú jágádó tẹ̀ ń wò yìí sánmọ̀ ni à ń pè Yorùbá ẹ mú ọ̀rọ̀ míì wá tó ṣe déédéé sánmọ̀. baálé baálé lágbáwá ló ní baálé báálù báálù lágbáwá ló ní baálé títúmọ̀ ọkọ nṣó. alibarika alibarika Yorùbá ẹ mọ̀rọ̀ míì rọ́pò alibarika kọ́ wá ní ìtumọ̀ ká ọ́ làlùbáríkà ó ní ìbùkún ìbùkún pọ̀ alábùkún ni ọ́ lálùbáríkà kò lè yí padà lẹ́nu wa táyé ìdọ̀rùn mọ́ nṣó. wákàtí. àwọn lárúbáwá ní wákàtí àsìkò yìí ìbọn ṣe mọ́ àbí wákàtí àsìkò yìí lágbájá ìtìdọ́kọ rẹ̀ àlìwákìtù lárúbáwá ló ní wákàtí tẹ̀ ń sọ lẹ́yìn tó sọ pé aago tó ń ka wákàtí ọjọ́ ẹ wá ọ̀rọ̀ míì wá fún wákàtí tó pé bẹ́ẹ̀ bá mọ̀ pé ọmọ ọkọ tẹ̀ ń pera yín ni yín fi ń tako èdè lárúbáwá tọ́lọ́ fi sọ Kùránì tẹ́gbẹ̀sí bá korò tégbòtégbò làákọ̀ yorùbá náà lọ sọ bẹ́ẹ̀ pé tẹ́gbẹ̀sí bá korò tégbòtégbò làákọ̀ èyí tẹ́ ẹ bá mọ̀ pé ẹ kọ kùránì èyí tẹ́ ẹ bá mọ̀ pé ẹ kọ kùránì sílẹ̀ torí pé ẹjọ́ ọmọ yorùbá tẹ́ ẹ bá mọ̀ pé ẹ kọ àdìsí ànábì sílẹ̀ torí pé ẹjọ́ ọmọ yorùbá tẹ́ bá ní jẹ́ ọmọ àlè ọmọ yorùbá ẹ padà sínú òwe táwọn bàbá aláwa yorùbá kọ pé tẹ́gbẹ̀sí bá korò tégbòtégbò làákọ̀ wọ́n ní ọgbọ́n òjòrò iṣu èdè tẹ́ ẹ bínú sí èdè tẹ́ ẹ ń takò òun náà lẹ pe sánmọ̀ ń lẹ pe wákàtí wákàtí oku wákàtí mélòó ó wákàtí méjì wákàtí kan oku wákàtí méjìlá ẹ wá wákàtí ẹ mi wà fún wákàtí fún wa nso. kàrámà. ó ní ó ó ní kàrámà pọ̀ téèyàn bá ń sọ̀rọ̀ kan wá múra kankan kan ó ní mi ìtẹ́ ìrọ́pò tí ó wà nítumọ̀ létí gbogbo wa nsọ àfa ìmànà ìmánì ìmánì wọn ni ó ti mọ̀nà eléyìí mọ̀ ti mọ̀nà kò sọnù ń tiẹ̀ ìmánì lágbáwá ló fi sí lẹ́nu ìǹtẹ́ ẹlẹ́ẹ̀jẹ ìǹtẹ́ ẹlẹ́ẹ̀jẹ lẹ́rún lẹ́ ń gbé mi lẹ́ fi ń sanra yìí nsọ ó ní ẹ wò ẹ dá sẹ̀ríà fọmọ yìí ẹ dá sẹ̀ríà fún ṣé Yorùbá sẹ́yìn lẹ́ni sẹ̀ríà ẹ dá sẹ̀ríà fún ṣé yorùbá ní jẹ́ sẹ̀ríà ẹ sì lẹ́ẹ̀fẹ́ lárúbáwá ẹlẹ́ẹ̀fẹ́ kúránì gbọ́ ẹlẹ́ẹ̀fẹ́ àdìsí ànábì gbọ́ ẹlẹ́ẹ̀fẹ́ ànábì tọ́jẹ́ pòun gẹ́gẹ́ ni pioneer tọ́lọ́run ọba fi yọ yorùbá kúrò lóko kwakwa ẹlẹ́ẹ̀fẹ́ ọya tó mú mi wá wọ́n ní tí nǹkan kan bá ṣèèyàn tí ọ̀wá mẹ́mi rẹ̀ lọ yorùbá wà ní ẹ̀pẹ̀lẹ́ sàká ara lọ́lọ́run ó pè kò ní jẹ́ sàká ẹ̀mí ẹ wọ́rọ̀ mi wà fún sàká zakat lágbáwá ló ní o kùránì ló ní o kùránì ló ní o ànẹ́bì ló ní o yorùbá bẹ́gbẹ̀sì bá korò ẹ̀kọ́ tegbòtegbò nso fìtílà yorùbá ní ẹ̀ fìtílà èyí máa rí náà rí di ara rẹ̀ fàtílù èdè lárúbáwá ní fìtílà yorùbá kọ́ ló ní ẹ tó wá lọ tún mú èdè lárúbáwá àwọn ẹ tó mú lọ di ẹbọ yín ẹ fìtílà olójú mẹ́rìndínlógún sẹ́yìn lẹ́ni fìtílà ìntẹ́lẹ̀ ìntẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ lẹ́wà ń fa bẹ̀bẹ̀ fẹ́ yìí fìtílà nṣó àlàáfíà yóò bá ní ọlọ́run fún yín lálàáfíà sẹ́yìn lẹ́ lálàáfíà àlàáfíà yóò bá lọ́kọ́ lónìí lárúbáwá lónìí ẹ mọ́rọ̀ míì wà rọ́pò àlàáfíà ká mọ̀ pé ẹgbẹ̀ sí lárúbáwá ẹ lókorò ẹ kọ́ tegbòtegbò ẹlẹ́ẹ̀fẹ́ wọ́n ní ẹ jẹ́ ẹlẹ́ẹ̀gùn ni wọ́n ní ọ̀dà ẹ sọ́nù ẹlẹ́ran ń bẹ̀ áá yorùbá àbòsílè nso agbada àbáù lárúbáwá ló ní èdè agbada wàlọ́ọ̀ì lárúbáwá ló ní nso dànsíkì kìí ṣèdè yorùbá tí a máa sọ pé dansiki mọ̀wọ̀ dansiki mọ̀wọ̀ wàlọ́ọ̀ì èdè yorùbá kọ́ èdè lárúbáwá mi. bàbá bàbá lárúbáwá ló ní tí a bá ní bá a bá àtìfùlù ọmọ yẹn ti ń pe bàbá bẹ́ẹ̀ náà ni má a má a má a ọmọ yẹn ti ń pe màmá bàbá ìṣèdè yorùbá màmá ìṣèdè yorùbá ẹ wá lọ méde lágbára ẹ tó ń fà mí sí bàbá domi ìyá màmá domi ẹ wá lẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀ sì bá korò tégbòtégbò ní ẹ̀kọ́ nṣó ankali akilu wá ní ẹ ti ń sọ̀rọ̀ ẹjẹ́ filẹ̀ ẹ̀kọ́ lankali akilu làákàyè yorùbá kọ́ ló ní lárúbáwá ló ní nṣó rìbá yorùbá ní ọ́ ó ti gba rìbá abẹ̀tẹ́lẹ̀ abẹ̀tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé ń gbà wo abẹ̀tẹ́lẹ̀ kọ́ abẹ̀sókè ni sábẹ̀tẹ́lẹ̀ gan kí ni túmẹ̀ rìbá rìbá lárúbáwá ló ní rìbá yorùbá ẹ̀yin náà sì ń wò ó ẹ̀ ń lò ó tẹ́gbẹ̀sí bá kóró ẹ kọ́ tégbòtégbò tẹ́ ẹ bá yọ gbogbo ìdí lárúbáwá.